ìwọ́ wo lọ pàjẹ́ ọdá àmúsíjọ́ a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim wọ́yẹ̀ sọ bẹ́ẹ̀ الله لا إله إلا هو وعلى الله فليتوكل المؤمنون الله لا إله إلا إله وعلى الله فليتوكل المؤمنون adúpẹ́ fọ́lọ́run ọba ọba tó láàárẹ̀ ga ọlọ́run ọba tí ó fi oríire sídìí ìsìláàmù ọlọ́run ọba tí ó fi dùnnú síde ìsìláàmù ọlọ́run ọba tó fi àánú sínú ìsìláàmù ọlọ́run ọba tó fi ìfọkànbalẹ̀ ìfàyàbalẹ̀ oríire ayé àtitọ̀run sínú ìsìláàmù ìpín oríire lọ́lọ́run jẹ́ bá wọn ní orí ìburú kò ní jẹ́ tiwa ẹ wá dákun lánàá a ń sọ̀rọ̀ nípa la ẹjọ́ torí ọlọ́run àfárí ẹni tó bá fún ọmọ tí ń pariwo wá ó ìtẹ̀mú jáde tàbí kó mú sọ́rọ̀ a ń sọ̀rọ̀ nípa la ilaha illallah ọlọ́run ní bá Allah àwọn anílá ìlàhà ilà lọ́hù yìí aṣọ àwọn orúkọ tí ń jẹ́ fún wa kẹlímọ́tò tàkọ̀ wá àní kẹlímọ́tò tọ́yé bá tó ìmọ̀kọ̀rọ̀ bá tó mọ́sàlá alìkọ́wùlù sàdídù alìkọ́wùlù sàdídù kẹlímọ́tò ṣàhádà aṣọ la ilaha illallah kò ní ṣe àǹfààní àfi fún ẹni tí májẹ̀mú rẹ̀ bá pín sí lára ẹni tí májẹ̀mú rẹ̀ ò bá pín sí lára kódà kó wí ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún kò ní ṣe láǹfààní ẹ dákun àwọn tọ́lọ̀ ń Muhammad

tí àwọn mọ̀nábìkí bá ń sọ la ilaha illallah tí ò ní ṣe láǹfààní wájú ọlọ́run láwọn tó bá àìmọye lẹni tí ń sọ náà lójú tí ò ní ṣe láǹfààní kankan ilé ìjọ jẹ́ pé tí ó ṣàǹfààní ó ní májẹ̀mú àwọn májẹ̀mú rẹ̀ ó yẹ káàmà àwọn bá wa gbìyànjú wá bá lórin ọba lórin làwọn ń kà lánàá

owó sì fún ọrụ rẹ̀ oṣù fún àròkò ní owó sì lókun gbà. ọ̀yá la ilaha illallah tẹ́yìn ọ̀sọ̀ tí ó sàǹfààní ó ní májẹ̀mú méje òun ló ń dé rẹ̀ àwọn májẹ̀mú méjèèjì yìí nínú tírà ọlọ́run wọ́n wá nínú sunna ànábì wa muhammad méjèèjì papọ̀ lọ́pẹ̀ ní wáhí sọ́dí wáhí al-Qur'an wáhí ní sunna ànábì wa muhammad sọ́rọ̀ mi ní yé wa tọ́ ọba mà wí pé ẹni ọba wí láyé láyé ọlọ́ lè mọ́ láǹfààní àmọ́ náà fi ń wí láyé ànábì àbí wọn ebi náà fi ebi pẹ̀lú àwọn mùsùlùmí ìwọ̀kọ̀ ní ṣe láǹfààní ẹni tó bá nífàkù rẹ̀ dé nífàkù rẹ̀ ìṣẹ̀kọ́ dín nínú àwọn amájẹ̀mú tí ò jẹ́ ọ́ sàǹfààní tí yóò jẹ́ ọ́ sàǹfààní fẹ́ni tí ó ṣe láǹfààní lélẹ̀ ọ̀yá fa iná hun lámìyá ń tẹ̀fẹ́ ọ́ ìlú ha bìnnótọ́kì bẹ́ẹ̀ bìnnótọ́kì bìnnótọ́kì bìnnótọ́kì dúró síbẹ̀ fa iná hun láàbíyá ń tàfẹ́ ọ̀rọ̀ ịnụ ha lè nọ́tọ́pẹ̀ ọ ní ọba wí ní bá ń lá ìlà ìlàlá tí ń ha àfi kí mẹ́jẹ̀ òun méjèèjì tó wà nù tírọ̀ ọlọ́run tó wà nù sínú ànábì bá pé tí ọba pé tó ọba ń wí ọkàn wọ́n sọ̀rọ̀ lásán nígbà tí yàn ń sọ ẹni ọ̀rọ̀ jáde lẹ́nu kí àwọn kíra ìlà ayé ọlọ́wọ́ tó ṣe àǹfààní àwọn amájẹ̀mú lélẹ̀ alákọ̀ọ́kọ́ ẹ máa jọ alẹ́ ilímù wà lè yàtínù wà ìlànkọ̀ọ́bù lù mẹ́ta nù wàlẹ́ntì yáàdù fàdẹ̀rì máa akúlù ọdí mẹ́rin ayábà ń tún wí wà ṣẹ́dọ́kù wáyé ẹ̀kláàsù wáyé mahabba fàkọ́kà lọ́hùn ìmá àhábà ọyẹ̀ jẹ́ wọ́n máa tó alákọ̀ọ́kọ́ ẹni tí ó wí la ilaha tí ó ṣe lábàá ìjọ́mọ̀ tí máa ń tí ń wí yóò ní màá ń parí yóò máa ń tó kònó kí ni connotation nígbà mo ní láyé láyé ọ̀la kí ni tòun ní wàá lọ́yà sọ tí mo láyé láyé ọ̀la tó wù ó ní ọ̀sọ́ ọba kan bí ọlọ́run ọba bí ọlọ́run kò sí no king as god eléyìí ọmọ láyé láyé ọ̀la kì í ṣe no king as god ní tiwọn yìí kí ni tiwọn láyé láyé illallah ibi sàárè wọ́n ti la ilaha illallah níbi ìjọsùbá wọ́n lọ sọ la ilaha illallah ọdún abọ́nkẹ́lá ó kàyà ìlú Allahu tí ó dá ọ lójú tó ṣe wípé títẹ̀sí bá dé sámìwó bá dé ó ti gbà pa àwọn àgbàmẹ́tọ́ lọ́nkọ́lé ayé ilé lọ́wọ́ o ìmọ̀léráyè gbé láì fi tàwọn kan ṣe o àwọn ìyá rẹ̀ òṣòro maniga ó ti gbọ́ ìrírí ayé orí rẹ̀ ti dàrú aliyakin ó gbọ́dọ̀ ní àmọ̀dájú ń pọ̀ lọ ṣé rí àwọn kèfèrí tó ti lọ tẹ́ ẹ bá ní kánsọ́lá ayọ̀ ẹ̀rọ lọ́rùn tí wọ́n bá ti wà convinced wọn ò ní sọ wọn ò ní sọ wọn ò ní sọ lẹ́yìn anábìá Muhammad sọlọ wọ́n mú ẹnìkan àwọn mùsùlùmí mú oúnjẹ kò kèfèrí ṣùgbọ́n bí ọba nílùú rẹ̀ wọ́n wá mú wọ́n wá mú wá mọ́ṣáláṣí ànábì Muhammad sọ̀rọ̀ wọ́n wá dì í mọ́lẹ̀ ànábì wọ́n mọ́ṣáláṣí ànábì sọ̀rọ̀ lọ́dọ̀ ànábì ní lámàní rẹ̀ gbàsílámù pẹ̀pẹ́ láyé láyé lọ́gbà gbàsílámù ó lóun gbà ó ní mọ́sílá ìsìláàmù lọ́nu tó bá ń kó nídìí kan iye tó bá mà kó gbà sọ ní fún ọ ẹtú mílẹ̀ kí n para sí lómi kí n lọ́mọ ìjọba mi lọ ẹni tí tẹ bá nídìí ni ẹ sọ ṣùgbọ́n ọ̀rọ̀ ní ìsìláàmù ẹyọ̀ yẹn lẹ̀ arábìnrin tó padà wà kọjá fọjọ́ mẹ́ta arábìnrin sọ fún kí n gbà ìsìláàmù lọ́síláàmù ó gbà àwọn iṣẹ́ láyé láyé ọlá ìlú ilé ìtawà sọ ní ìsìn tẹ bá dọ́jà tẹ ìrajà lọ́wọ́ kiri ó tẹ bá ní ẹ̀rọ nìkan tó bá fẹ́ sọ fún mi pé ẹ̀rọ yóò ní wà lọ́yìí síbẹ̀ ní ayọ́ ẹ̀kọ́ wà lọ́ọ̀ yàáfin alukurani ń gbọ́ <laughs> ibo ti ń ṣe wà lọ́ọ̀ yìí síbẹ̀ ẹlẹ́dìí mọ́ sọ̀rọ̀ láyé lọ́ọ̀ táwọn yẹn kàn wí lórí ara tẹ̀mọ̀ tí wọ́n ń sọ ibo ń ṣe wà láyé lọ́jà tẹ́lẹ̀ mi bá sọ wà lọ́ọ̀ yàáfin wájú yóò wọ́n mọ̀ tó mọ̀ wà lọ́ọ̀ yìí tó fi sọ yóò ní wà lọ́ọ̀ tí wàá tẹ haúsá wa ẹ bá sọ̀rọ̀ yóò ti bí wà lọ́ọ̀yà àìmọye. alẹ́mi olóhùn ọ̀gbà ọjọ́ kìíní kò gbà ọjọ́ kẹta ọjọ́ kìíní kò gbà ọjọ́ kẹta kò gbà ìgbà tí sọ̀rọ̀ ó ní ẹtí rẹ̀ lọ ẹjọ́ lọ òun dẹ̀ ti rò wípé nígbà wọn ti lè mú òun ti jẹ́ tí ti sọ sallallahu alayhi wa sẹ́ni bó ṣe kó mọ́ṣáláṣí nù bó bá lọ bí gẹ̀rẹ́gẹ̀rẹ́ tán ló bá wẹ̀ ló bá wọ mọ́ṣáláṣí padà ó ní àṣáájú aláàyèrè àyèrè bó ti gbà sílámù àánú àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi preach islam níta ń sọ ni pé nígbà tí níta anábì ti ń sọ wọn tí kò tí ìjọba lẹ́mìí rẹ̀ kò gbá kò gbá àbótọ́ níbi fẹ́ràn anábì pọ̀ sallallahu alayhi wa sallam bó ṣe bá nẹ́bì ṣe súnmọ́ tó bó ṣe ṣe bàbá fà nẹ́bì tó kò gbá láìra ìrọ̀lọ́ sọ́ọ́rọ̀ wọ̀ ẹnìkan mo ti sọ̀rọ̀ rẹ̀ fún arí nígbà àbí kò jẹ́ ní jùmọ̀ àgbẹ̀gìrì táwọn mi fi da rẹ̀ kọ́ tó ọgbẹ́ kọ́ máa rẹ̀ sí mẹ́ ní táwọn mi fi sí bó ṣe lé rẹ̀ lọ́ba rí dà ìgbà rẹ̀ ìdà ọwọ́ àti ọba nígbà Muhammad sọ̀rọ̀ onítàní ó gbà ọ lọ́wọ́ mi àrẹ́bì lọ́lọ́ ni ó gbà mí lọ́wọ́ ẹ̀ tẹ́mẹ̀ tó nà ló tí dájú ti wà lọ́wọ́ àrẹ́bì ní sanẹ́wà gbà wọ́n náà lọ́wọ́ mi báyìí àà oníjẹ́ tó dáa jùlọ tó mú dà lọ́wọ́ dáa kọ̀ǹkọ́ ẹ̀yìn èèyàn rẹ̀ ni wọ ìwé ìṣe kà tẹ́ ẹ̀gbọ́n kú kárẹ́bì ló ti dàbọ̀ ń kù ìgbà tó wá sọ wá àrẹ́bì ní gbogbo àṣìlá ó ní ara yìí tẹ́ ẹ̀gbọ́n yẹ kó ti ẹ̀wọ́ pé ìdá lọ́wọ́ rẹ̀ ó lè pa ó lè mọ̀ wọ́n jí àtọ̀ sáwà táwọn yóò torí páwọn ń wówó tí wọ́n máa láwọn ti di mùsùlùmí wọn sì ní gba ìsìláàmù yà àbíkọ́ jẹ́ mọ́sáàsì jímà táwọn yẹn lè bá dáwó fún wọn bá ti ti dáwó fún wọn tán wọ́n tún padà kọ́dà ibi ó tún máa lóhun ṣe wá sí ìsìláàmù tó bá rẹ̀ pé ń rówó ń bẹ̀ bí ó tún ti rówó ń bẹ̀ mọ́ yóò tún lóhun ti padà sínú kìrìsìtẹ́nì tí wọn arẹ́mìnà ojú àsìláàmù ọlọ́run ọ̀dà ó sì gbẹ̀yìn sàdé nǹkan fún ọ kò sí bọ́tà sí lè pọ̀ tó káwọn èèyàn gbà mara pọ̀ lórí pé àwọn wà á já ọlọ́gun ẹ̀ ní sọ́pọ́tì ọ̀fẹ́ ìgẹ́sẹ̀ rẹ̀ láìláì ìgbọ́n ìsìlámù rẹ̀ yìí sí anábìnrin ọmọ lọ sọ̀rọ̀ ìlànà bá alẹ́ ẹlẹ́mú wálé àpé inú tó ọba ní láìlá ìlọ́lá ọ̀dọ́ bá sọ lẹ́nu ó gbọ́dọ̀ gbà á lọ́kàn ẹni tí ń wí lẹ́nu tí ò gbà á kò ní ṣe láǹfààní ọjọ́ tó ti fẹ́ máa sùn má tètè má bá ń wí lọ tó má tún níbi tàná ilé ráàyè sàlàyé rẹ̀ mímú fẹ́ sàlàyé rẹ̀ wẹ̀lẹ́ ń kì í yáájú tó bá wáyé láàyè láàyè lọ́wọ́ lẹ́nu tán tó gba ń tó kò nù ó gbọ́dọ̀ tẹ́rí bá fún nǹkan tó imply so bíi sọ pé láàyè láàyè lọ́wọ́ ní implication being a muslim ó ní implication ó ní bí mùsùlùmí ṣe gbọ́dọ̀ máa ronú. Onye ní tọ́gbọ̀dọ̀ wa nù gbáyà mùsùlùmí ó ní irú ọ̀rọ̀ tí mùsùlùmí máa ń ọrụ rẹ̀ sùn tó o bá jẹ kó o nínú ilaha agbọ́dọ̀ rí implication gbogbo kínní ìlara rẹ̀ má bá ń wà ilaha kó o ń kì í ṣe rọ́lọ́ àwọn sọ ń búra sí àgbà ọgbọ́ wọn mùnábìkì kìí ṣe pọ̀ nínú yorùbá fúlọ́n ṣe islam mùnábìkì ẹni tí la ilaha illallah tí ó ṣe láǹfààní yóò jẹ́ ẹni tó yẹ pé òótọ́ ni la ilaha illallah ti ń sọ́dọ̀ kẹ́ yóò tẹ̀lé wal-ikhlas al-ikhlas òní pé ṣe torí pé orí yòdò níbi ayé kan ní àwọn ajẹ́mọ́lá àwọn ajọ́ ìsìláàmù torí owó tí wọ́n fún wọn torí kí mùsùlùmí lè tọ́ wọn sùkú torí kí mùsùlùmí lè kọ́ ilé fún wọn torí kí mùsùlùmí ẹ̀fà àmọ́ ìlú rẹ̀ pọ̀ gan àwọn jáde fi kíní yẹn gbá àwọn mùsùlùmí ẹ̀fà tí èsì ké torí àǹfààní kẹ̀kan torí ọlọ́run nítorí ọlọ́run. wà lè mà ṣáàbà ọyá ń sọ. wà lè mà ṣáàbà. òun wá ní pé kéyìmọ̀ yẹn ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ gbọ́dọ̀ jẹ wọ́n ní wí mo wí ìwọ kó o nífẹ̀ẹ́ gbọ́dọ̀ yìí wàfàkọ̀kà lọ́wọ́ yọ. ọlọ́wọ́n ọba àtẹ̀mí àti yóò fi wá ṣe kòǹgẹ́ nǹkan tó nífẹ̀ẹ́ àwọn amájẹ̀mú yìí tí ọba pé sára la kò sàǹfààní kò Ọ kí n ṣe àlàyé rẹ̀ jù bá ń lọ ṣùgbọ́n ayọ̀ gbà mí tó bá wá rí bẹ́ẹ̀ ní padà kàkan pamọ́ pamọ́ ó kan ìkọrin kan ah, ìyẹn láti parí ẹ̀ lónìí ìyẹn láti pẹ̀lú láti parí màǹkọ́ aláha mọ̀ àtẹ́bí ìdá máa ẹjẹ́ ń sáré tó àyà kan torí ìtúsán lánàá àbí bẹ́ẹ̀ kọ́ ni. Allahu la ilaha illa hu jáníbù yẹn mo ti sàlàyé rẹ̀ díẹ̀. Wa ala Allahi yatawakkalul mu'minun náà yẹ sọ bẹ́ẹ̀. Ẹ̀yin náà ń jáná sí nu. وعلى الله فليتوكل المؤمنون اقرؤوا القران السلام عليكم إذ هم طائفتان منكم أن تفشل والله وليهما إيه. tẹ́ẹ̀dì gbọmtọ́rí wà aláàlọ́hì ìparin yátàwà ìkà ní lẹ́mọ̀ inú ìkànnìyẹ ó tún kù kan ní ayé mọ̀rọ́nù kò wá nìfì báńsáyé lọ máa ìdà يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذا هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم وعلى الله فليتوكل ساندي ساندي اي كان بني توبة قل هل تربصون بنا ونحن نتربص بكم اه يا قوم بفيديا فيديا yẹn péjì kó láyùn sí ibà náà hàn kó láyùn sí ibà. وعلى الله فليتوكل سعندي سعندي ودع طالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم ولكن الله وما كان لنا وعلى الله تعندي وما لنا متوكل من الله وعلى الله وعلى الله فليتوكل المتوكلون اه اللهم آية يقوى إلا بي مجوى àyè bíi mẹ́jọ ní tí ń wá sí ìbá ṣe mísíkì ṣùgbọ́n àti kájú mélòó bẹ̀ ni. ẹ dákun kí ló dé tí fi ń pààrà mẹ́rin bẹ̀ kí ló dé tí fi ń pààrà bẹ́ẹ̀ ẹ bá ń kẹ́lé ìmọ̀ ẹ kà sí bí ìmọ̀ tẹ́ ẹ kà sí bí ìmọ̀ ń tẹ́ kà kí ló dé tí fi ń pààrà bẹ́ẹ̀ ẹ wá máa wò ẹ dákun breakdown rẹ̀ ni o breakdown rẹ̀ ni láàbì gbọ́yé ẹ̀dàkùn ó ṣe àwọn afọ́dúbà kan lórí tàwájúlù sẹ́yìn lórí ọ̀rọ̀ ìṣẹ̀kọ́ ọmọ àti tàwájúlù ẹlọ́gbọ̀ ẹlọ́gbọ̀ ẹ àgbọ̀ àyà yẹ láti bẹ̀. ṣe rí ìgbára ilé nǹkan ìfarati nǹkan àlẹ́ ẹ̀tìmọ́dù ní jẹ́ ó rí láì kó dìpẹ́ǹd lónìí kankan àṣé ah, ilé ayé yóò ṣe gbé independently kò sọ́gbọ́n wà wà dependable gbogbo ara wa bùkátà sọ́lọ ṣùgbọ́n nítorí ipá àárọ̀ lọ́run àwa fẹ́ máa ń sá lọ bí àwọn kan tá à ń rí ìgbà tó lọ́run fẹ́ sọ àyà yìí ní gbogbo ibi tó ti sọ kò sọ wípé lè yàtàwá tí àyè àìlèmọ́ mẹ́nu náà alàlọ́ọ̀lù sọ́dí ẹ́ tàbí tàwákàlú ayyuhal mu'minuna ala Allahi ọlọ́run sọba sálẹ̀ ni tí ó gbára lé nǹkan àwọn olùgbàgbọ́ òdodo ẹ̀ẹ́dẹ̀ rí kí ojú omi tẹ́ ẹ ti rí ẹ̀ẹ́dì rí mùsùlùmí náà bẹ́ẹ̀ o al-mu'minuna al-mutawakkiluna lẹ́yìn ìkẹ́nà ń bẹ ní ya zahabu فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله رائب يقول يا بني لا تدخلوا من باب واحد ودخلوا من أبواب متفرقة وما أغني عنكم من الله ọ̀yá ah kò sílẹ̀ wà máa kí a tún ti rí ó tún wà ń bẹ̀rẹ̀ náà ní wà pé ó ti pé ó ti di méje ìkọ̀ọ̀kú náà wà bí ọ̀bá wá wá ọba nìkan mo ní tọ́ tàbí máa ráhmàtí ayẹ ìtẹ̀sìtìwẹ̀ náà lè mọ̀rán tánkí mo ní méjì ni من الله لنت له ولو كنت فضلا غليظ القلب لانفضوا فإذا عزمت ìyẹn yàtọ̀ iná lọ́ha yọ̀ṣẹ́bù náà ni àmì ara àwọn lọ́tẹ̀ẹ́ يعصركم الله عنك وإن يأخذ لكم فمن ظل الذي يعصركم يودي أها وعلى الله نية أبي هو الجاني هو ني إيه هو ما يهو ولا يتجع إيه ó ti pẹ́ ó ti pẹ́ ó ti pẹ́ eléyìí tó gbẹ̀yìn inú ẹ̀ lílé sẹ́rí àyà yẹn ó ní ìdí àlàyé tó kún ó sì yá gbọ́ yé ọmọ wà ká níbà wọn ọba ti rí àwọn àyà tó kọ́ àyà ọmọ wà ká ó wà ní líǹkì ẹ̀kọ́ sẹ́rí tàbá fẹ́ ṣe àlàyé rẹ̀ dáadáa a ní ìdí líǹkì inú kọ̀ọ̀kan tẹ́ ẹ bá wo gbogbo ibi ti máa ń sọ àwọn àyè tó lágbára ẹ máa wo ọlọ́run sọ̀rọ̀ ogun wọ́n ní ìzàhámà tọ́ ìfàtà àwọn méjì ọlọ́ni àwọn kan nínú yín nígbà okú gbóná wọ́n fẹ́ bára jẹ́ wọ́n fẹ́ juwọ́lẹ̀ fọ́ta wọ́n fẹ́ yí padà wallahu waliyuhuma ọlọ́ni mi wà léyìn wọn mi mọ́ mú adúlọ́ ṣé nǹkan tó lè ní ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ àbí ọmọ ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ sàlámọ̀ àlìbàlà tó ń tọ́lọ̀ ń bá ara yín lọ́wọ́ kò sẹ́ni tí tó bẹ̀ tí ó borí yín ẹ tún wọ ọ̀rọ̀ tí ń sọ mẹ́rin náà sẹ́yìn wà ní pọ́blẹ́mù àbí òṣìṣẹ́ ní pọ́blẹ́mù tẹ́ ẹ bá lọ síbi ẹlẹ́yìn tá a kà tán ní Yusufu wàhálà ní ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ síbẹ̀ ní àríwá ẹ̀kọ́ ẹ̀yọ́ máa mi ẹ máa lọ ẹjẹ́ ìta máa bùrọ̀ yín lọ ẹ máa lọ síbẹ̀ ẹ máa wọlé papọ̀ torí àwọn àìnù ká máa sọ yín ká máa pa yín dànù àwọn abi tó ní agbára tí ò ságbára ọmọ ẹ̀dẹ́ ènìyàn bẹ̀ tókun bá dé ní ìsìnta ló lágbára nù wa sílẹ̀ rírí bá dé ta ń lágbára nínú ta ń lágbára káwọn alásàkí ọmọ rì mú àwọn abi àwọn ọ̀rọ̀ tí máa ń bẹ́ ń bẹ̀ àwọn ọ̀rọ̀ tí ń bọ̀ àwọn ọ̀rọ̀ tí máa ń bẹ́ ń bẹ̀ àwọn ọ̀rọ̀ tó lápẹ́ báwo ti Ibrahim yẹn náà kọ́ láti ra hùn rúṣùlù hùn إن نحن إلا بشر مثلكم ولكن الله يمن على ما يشاء ẹ̀rì tó challenges náà ní ìṣẹ̀lẹ̀ lọ wàláì àwọn abí tọ́lọ̀ wọn bá ti máa ń sọ tí kìí bá ṣe ọlá ààyè ní ó yẹ ká máa mú ká máa dé kí ní ìṣẹ̀lẹ̀ ẹ̀bẹ̀ tọ́lọ̀ fi ń parí àyàn parí kí ní parí ìgbọ́n kọ́ ẹ̀gẹ́ ibi táwọn parí àwẹ̀ ọdún á sì àwọn ibi tí mo tú fún yín tí mo rán sọ fún yín náà ilẹ̀ lọ wà lọ tí mo rẹ̀ báwọn kẹ wá máa wọ import yẹ kí èlé bá gbọ́ ìtumọ̀ wàhálà ọlọ́ọ̀hìn ìfàyín yàtà àǹkà ní ìfi ọ̀gbàrà lè nǹkan sáájú hasro ni wọ́n ń pè ní nígbà bá àmì kí ni ṣẹlẹ̀ yẹn sọ pé kú mi kú abáfẹ́ pààyàn láti kú. ẹgbẹ́ yẹn kọ́ sọ wípé tàwákì alúwa là lọ yìí àbí bẹ́ẹ̀ kọ́ yìí ẹ̀yin wùmí ẹjọ́ ara lọ́rọ̀ ọlọ́run táwọn ajára yé lọ́wọ́ àti ṣáájú torí pé tó o bá ilé gbé ara lé nǹkan míì lẹ́yìn rẹ̀ o sórí bùrù. gbàtọ́lọ̀ ní wàá máa yàtọ̀ wákì alẹ́ àlọ́ ìfàwọ̀ àṣà yorùbá wọ́n ní wàá máa yàtọ̀ wákì alẹ́ àlọ́ ìfàwọ̀ àyàkàtà yorùbá ni wọ́n sọ wọn wọ́n máa yàtọ̀ àwọn ọmọlẹ́kẹ́ wọn ni wọ́n máa yàtọ̀ wọ́n kẹ́lẹ́ alàdínẹ́sì fàwọ́ àyàkátà èèyàn bá gbára léèyàn yóò ṣubú mani àṣàrọ̀ náà ṣàlákọ́ nínú ọmọ ọ̀nà sọba sọ́bẹ̀ mani àṣàrọ̀ náà ṣà lákọ́ nínú ọmọ ọ̀nà sọba fa iná tó sàmúhùn báwo yóò hu àròdẹ wá nú ọlẹ́wù sí. وعوذ وعن من أسر الناس علاقا منهم نصبا فإن سوسهم بغي وعدوان ó ti gbàgbé ọ̀lẹ abẹ́ ayaba nǹkan yìí tó tẹ̀lé ẹ̀kọ́ mo bá yí mọ́ láti ṣòwò kan àwọn ìmọ̀ ni tí wọ́n ká wa ó ní wọ́n bó sí ọ̀nà wa ní ṣẹ́kàbù ayaba nǹkan yìí tó tẹ̀lé láàyè láàyè ẹ tún ti fẹ́ jójó ó dé ẹ jẹ́ máa yára ẹ dákun ó ní mọ́ ní aṣàrọ̀ náà bọ́bá lọ́bá mẹ́yàn ṣe ọ́ darapọ̀ mọ́ wọn láàkọ́ mi mọ́ náà sọ́ọ́bà fàyínà tó sàáhùn òun àwọn èèyàn wà ó dẹ́ wá àbùdá àwọn èèyàn ní káfẹ́ yẹn yẹn tẹ̀ àbùdá àwọn èèyàn ní tẹ̀m̀bẹ̀lẹ̀kùn àbùdá àwọn ènìyàn ó ní kọjá àlà lórí ẹlòmíì tọ́ra àtọ̀ sí wọn ẹni tẹ́ ẹ bá ní tí ọ̀rẹ́ èèyàn ẹgbẹ́ rẹ̀ jẹ kò tí ì lágbára rẹ̀ ìdíjà àwọn èèyàn àfẹ́ ní ọba páyọ̀ ọlọ́wọ́n ọba ló kù ìkànnì bẹ́ẹ̀ náà àwọn afọ àlẹ́ ẹnìkan sọ̀rọ̀ rẹ̀ fún wa láìpẹ́ wọ́n ní tí ẹ̀jẹ̀ kọ́kọ́ tó rí na pọ́blẹ́mù ni bọ́tẹ́ bá wá ní wọ́n wá lólówó kan ní òun gbé zaka wá fún yín ẹni lọ́wọ́ ti ní zaka olówó kan ní zakílẹ̀ kókọ́ rẹ̀ iṣẹ́ kí ni ṣe olówó ni wọ́n àmọ́ṣẹ́ wọn èmi wá ní wàá gbé zaka fún ẹni ọmọ gbówó rẹ̀ lọ ẹ̀jẹ̀ ìmọ̀jẹ́ ti ń ṣe gbówó wá gbówó wá kan àwọn bàbá àgbàlagbà ni ó ẹni ọmọ jó rẹ̀ lọ wọ́n ní táwọn àfà ní bá ti wá gbọ́wó wọ́n wà pẹ̀ yẹn wọ́n wà mú lọ wọ́n wà mú lọ kíláàsì tọ́nu létó bàbá ṣàdúrà fún yín púpọ̀ lọ́wọ́ fẹ́rẹ̀ sọ́ra bàbá ṣàdúrà fún yín púpọ̀ wọ́n wà ní ọmọ ìlọ àwárí orí ìdí owó àwárí ìdí owó járe láti ẹgbẹ́ ilẹ̀ ẹlẹ́ni wọ́n lẹ̀ ní bàbá ṣàdúrà fún yín ká ṣàdúrà fún yín púpọ̀ ẹ máa lọ wọ́n ìdí owó lẹ̀ o ọlọ́run ṣàánú àwọn ènìyàn ìrẹ́jẹ́ àdáburú ọlọ́run kó ṣàánú èmi àti tọba wa wálé ayé ó banújẹ́ pọ̀ ìrònú ìjàmbá táwọn èèyàn ó ṣe fún ọ wàhálà ò lè pààyàn sẹ́yìn tó bá daṣẹ́ pọ̀ ni sẹ́yìn tó bá dà máa ń àpapọ̀ ni sáwọn ìbí rẹ ni sáwọn ọ̀rẹ́ rẹ ni sáwọn tẹ́jọ wà ń fi ṣẹ́kàn sáwọn tẹ́jọ dòwò lọ fẹ́ sọ. sáwọn ọmọ ilé kéwù lọ bẹ́ẹ̀ sọ àbáwọn àfáà tó orogún òwò lọ bẹ́ẹ̀ sọ ní àwọn yòbó ní ìjà lára kọ̀tán kí ní jẹ́jà lára ìjà táwọn èèyàn bára jà ní wọ́n ní kò sì ní tán gbogbo ẹ̀ àlebọ́ àlela níbẹ̀ ohun tí ó mú wa bọ́ tí ó mú wa là ìgbára ọlọ́run ní àwọn tí wọ́n bá jẹ́ olùgbàgbọ́ òdodo lótìtọ́ wọn àgbàdo gbára lé nǹkan mi rẹ̀ yàn ọ̀rọ̀ títà lẹ́jì sílé ayé bá dé wà láyé àwọn èèyàn sọ fún ọpá wọn mú ọ̀rìn ní àmọ́wọ̀rí ajáde sí ajáde sí ajáde sí abẹ́ àwọn àgbà lọ́wẹ́ ni wọ́n náà mọ̀ wá wọ́n pé ah mo ti sún kàgìrì bọ́ọ̀ bá ìtẹ̀lé wọn lọ oṣù tó ọba ìtẹ̀lé wọn lọ wọ́n mú ọlọ́ jẹ̀bú àbí wọ́n mú ọlọ́ ní ojú kan tí bàbá kan ń gbé nínú ahé èèyàn kan máa wálé ayé ọ̀rá gbé kọ́ máa gbé nugbó wọ́n wá lóun jù lọ bá ọlọ́run láwọn tí wọ́n bá jó lùgbàgbó òjòjò ọlọ́run aláhùn ní ó lọ́lọ́ ní ká gbára lé bàbá ti gbára lọ́lọ́ bẹ́ẹ̀ wọlé papọ̀ ojú wọn ò ní fi ní aburú bọ́kùn ṣe olè ẹ̀kọ́ gbóná tó bẹ̀ẹ̀ bá gbára lọ́lọ́run ọlọ́run bomi tútù sí bọ́tà ṣe olè ọkọ̀ tó bẹ̀ẹ̀ bá gbára lọ́lọ́run ẹ̀ rárá ṣe mo rò pa gbọ́ mi yé báwọn ènìyàn bí ẹ̀ṣẹ̀ lè ní iṣẹ́ àbódòdó tẹ́ ẹ gbé lọ́wọ́ ẹ̀ ní rí jẹ́ tó bẹ́ẹ̀ bá ti dúró tọ́ lọ́wọ́ ọba tó láàrẹ ga ẹ̀ rí jẹ́ tó وعلى الله فليتوكل المؤمنون àṣí la ilaha illallah tí ó bá ní tàwákùlù nínú àti òwúlò àbí kí ló fa la ilaha illahu tí wàhálà lọ́yìn fálẹ́ àtàwọn akíáyé ìmọ̀mìnà wà ní ara tàmáàmù àgbóyè la ilaha illallahu ní kí ẹ̀ dára lọ́wọ́ mọ̀nàkọ́ agbámiyé tí ọba lọ́jọ́ aláìláì aláwùgbọ́ ṣùgbọ́n ọláwà nǹkan míì tó ọmọ ń gbára lé nígbà àwọn challenges ilé ayé bá dé lọ́yọ̀ aláwọ̀ rẹ̀ mẹ́rẹ̀ sáà agbámiyé ìmọ̀ ọlọ́run ẹ̀ ọlọ́run ìmọ̀ ọlọ́run lọ́kàn ẹnìkan kan kò sàǹfààní tí wọ́n ti kó fi jẹ bàbá àdínní mọ́ṣáláṣí kò sàǹfààní tí ò lè tráfù láì fi lùkúdì àpò tí mo jí sọ fún yín àti ìrùn tán mọ́ṣílá ṣe àrọ̀ mẹ́rin ìjọ wọ́n bá ṣe wà bá mi pé ẹnìkan sọ nǹkan síra àwọn ọmọ wa fún mi mo ní ọdọ àbáwọn ẹni ọba sọ nǹkan náà wá rí mi o ẹni akọ ọlẹ yọjú lórí ní ọdọọnù tí a lò ìgbà táàrẹ nìyànkan táàrẹ jírejírẹ tí táàrẹ nìyànkan mo ní ẹwà tí òun tó wà bẹ́ẹ̀ àbí ọ̀là gan ti ẹ̀gbẹ́ aláwọ̀ ni àwọn abọ́gí awọ atú òwú àwọn bá kú pépà wọ́n ní ẹtú pépà náà nígbà wọn tú pépà á lè bàtà bá wọn kọ́ ní sàlàyé ọlọ́lọ́mọ yìí sẹ́gbà lọ rẹ̀ àwọn àbá àbò wọ́n burú èmi pé á lè bàtà bá oní ẹ̀dì mú ọ̀yà <laughs> dáadáa mọ̀ ọ́ ká lè bàtà bá síbẹ̀.

ìpọ́ wá ní òní kú torí pọ́ pàwọ́ rẹ̀ fara ọlọ́run jà sórí ni wọ́n jà sọ ẹ̀tàn ẹni tí ọba lè gbẹ́ ara lé ọlọ́run bọba tó láàrẹ́ la yóò dààmú púpọ̀ láyé yóò ṣe wàhálà púpọ̀ láyé yóò ṣẹ̀rú ẹgbẹ́ rẹ̀ láyé gbogbo àwọn onígbájú ẹ̀ kí ni a ń lò agbárí lọ́pọ̀ jù kì í ṣoògùn lọ́pọ̀lọpọ̀ agbárí sáwádà ó kàn táwọn èèyàn jẹ́ àwọn agbájú ẹ̀ àwọn ọ̀daràn ẹni tí ọba ṣe lè gbára lọ́lọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga tí ọba sọ́ra yóò kún kébè tí ọba sọ́ra ìmọ̀lọ́run lọ́kàn rẹ̀ yóò ti yòrò tán tí challenge ti bá ti wá lè wulẹ̀ kó le tó kó gbóná tó tí ọba ti gbára lọ́lọ́run ọba ọlọ́run ọba ọ̀là wọn bẹ́ẹ̀. ayé ọ̀dẹ̀ ọlọ́bọ̀ wà bẹ́ẹ̀ jọba ní galáyé lóko ẹni jọba galáyé wọ́n lẹ́ni jọba ẹsẹ̀ rẹ̀ ó ti yín ó rí àwọn kankan tó dáyà pa tó fẹ́ dápa yà lẹ̀ fún àwọn èèyàn kan sẹ̀rù bà ọ ìgbà ń bẹ́ẹ̀ lọ ẹnì kan kú bó ṣe wá kú ẹnì kan bá gbé fún ẹ̀lọ́ ẹ̀lọ́ ẹ̀lọ́ ẹ̀lọ́ tọ́jú ọgbẹ́lájọ́ láti kú. lóní bẹ́ẹ̀ ni ó ti dà ìwọ náà ní pẹ́ tẹ̀lé ní ìṣe máa ń kọ̀ọ̀kan dáàbò tí wọ́n bá sọ bẹ́ẹ̀ fún ọ kí ni ẹ dáhùn lẹ́yìn kan bá kí ọ bẹ́ẹ̀ èèyàn rẹ kẹ́kẹ́ tó mọ̀ ó ẹ̀sẹ̀ kú ni lọ́wọ́ àti ti pé lára yá kú bẹ́ẹ̀ ni ìwọ náà ní pẹ́ tẹ̀lé o bí ìṣe máa pààyàn ní kọ̀ọ̀kan nu <laughs> ẹ̀rí báwọn èèyàn àwọn èèyàn fi dùn wọ́n sì dájú dákùn tẹ́yìn kan bá wá sí ọbẹ̀ kí ló ṣe ọkùnrin káàdìwọ̀ ní kí ló ṣe kí ló ṣe kí ló ṣe káàdìwọ̀ dáńlò ọ̀rọ̀ ààrẹ tẹ bọ́ọ̀lọ́ ọkẹ̀ wọ́n lọ́pọ̀ ọlọ́pàá mú táwọn ọlọ́pàá tẹ bá jọ pọ́ sọ pé nìkan kú ìwọ náà ní pẹ́ fún lórí ẹ̀fọ́ ọlọ́pàá bọ́ ọlọ́pàá ò ní lọ́dọ̀ rẹ ọlọ́pàá ọ̀fẹ́ kú. tó ti wọ́n ní kí ló ṣe ọ́ kàrà lọ́rọ̀ bóò ló ti kàrà lọ́rọ̀ kí wá lọ́wọ́ àti ọkà gbà pé ìtọ̀ kò lérí mi mọ́ ẹ lọ tó ń lọ tó padà ń lọ tó rẹ wá kọjú kọ́tà ọ̀ gbò ó gbò bọ́ kàrà rẹ kọjú ṣé kò ní rò pé ah, ajé kú tó àà lọ́wọ́ sí kí ló ṣe dájọ́ kí ló ṣe ẹ̀yọ́ ah, eh, mọ̀ ṣe kéèmì àdúrà ló o àdúrà ló bá wọn ìdí èyí ṣe rí àwọn àtikárù sọ́bà wàlìmọ́sá ọ mójútó ọwọ́ náà wà bẹ̀rẹ̀ sí máa ka Al-Kùránì wọ́n náà wà máa jí lóru bí ìbá jí lóru tẹ́lẹ̀ àdúrà ló kàn wọ́n tí wọ́n ló sì mọ́ arápẹ̀jú rẹ̀ pé àbí máa gbà lóòótọ́ wàá gbà wọ́n tàkàtì ọ̀ ọkàndínlẹ́ lò ní rọrùn sùn mọ́ ẹnì sálọ̀ ń sọ fẹ́ nìkan pé bọ́ọ̀ bá ti sùn ẹlẹ́mẹ̀ mi lọ́mọ rí fọ́jì bí ọjọ́ méje kò rí nǹkan mi lòjò òun ní wọ́n bá sọ bẹ́ẹ̀ fún tó sì rí bẹ́ẹ̀ kí ló ṣe ìgbà tó ti ìjà lójú rẹ̀ ti rí nǹkan ìgbà tó ti ìjà ni bọ́ọ̀ bá ga àbọ̀ ọ̀fẹ́ ga orí nǹkan orí nǹkan wọ́n jà nǹkan wò lára rẹ̀ wọ́n á si tètè ọ̀ tẹ́rí kódà àwọn tí wọ́n ń ṣoògùn sí yàn àwọn náà láburú tí wọ́n náà jẹ́ máa bẹ́ẹ̀ tẹ̀ sí yàn àwọn ò ní ṣoògùn tí wọ́n ṣùgbọ́n wọ́n á plot against ẹ̀ bó ló ṣe bọ́m̀bẹ̀. ọlọ́run kọ́ máa là wá wàhálà ń bọ̀ ọ́ yìí yàtàwà àti àlélẹ́ bọ́ọ̀ bá jó olùgbàgbò títọ́ ẹwọ mọ̀mìnú náà ló fi parí tó onígbàgbọ́nu láìláìlá lọ́wọ́ lóòótọ́ ọ̀gbọ́dọ̀ gbára lẹ́lùmí lẹ́yìn ọlọ́run bọ́ bá gbára lẹ́lùmí lẹ́yìn ọlọ́run ó sòfò bọ́ bá gbára lé nǹkan mi tóró lè má jẹ́ lómi kọ́ jẹ́ nǹkan mi ọ̀rọ̀ mọ́tò náà kọ́kọ́ lọ gbé fẹ́ nìkan kó gbómi fún ọ náà tẹ́ kọ́kọ́ domi sí lákọ́ tó lè wọ́n á ti ń tọ́ ọ̀rà láyé ẹ̀ kò ti ń tọ́ fẹ́ ṣe láyé ẹ̀ ẹ̀rọ kọ́kọ́ lọ júbà ní. ìgbà kọ́dá ìbá tẹ̀dá. tọ́wọ́ ẹgbẹ́ tó ń bá kinu ọba àlọ́ ájì lọ́dọọdún ó sì fò tó ọba ti bẹ̀ fò. ìgbára lọ́lọ́wọ́n ọba ara àgbàgbọ́ tó yẹ pé ìgbàgbọ́ ò lè jẹ́ gbàgbọ́ láìsí. làwọn ń sọ pé láyé ayé aláwọ̀ nìkan kọ́ ọláwọn àkóónú àti sàwọn májẹ̀mú rẹ̀ ẹjá fẹ́ lé ìjọ yẹn ọ̀yá yóò man qalaha mu'taqidan ma'naha ẹ̀bá ń sọ bẹ́ẹ̀ man qalaha ẹ̀dẹ̀wò man qalaha mu'taqidan ma'naha. وكان عاملا بمقتضاها وكان عاملا بمقتضاها أي بان صبيب بمقتضاها وكان عاملا بمقتضاها من قالها معتقدا معناها وكان عاملا بمقر sábà ti kà sẹ́yìn ní ọba kọ́ bá ń ká padà ní fún kúránì mi ọyá ọyá ọyá bá fẹ̀lẹ́ wà máa tààmù mínà ẹjá sọ bẹ́ẹ̀ níwà fẹ̀lẹ́ wà máa tààmù mínà gbìnàkọ́ olè wà fẹ̀lẹ́ wà máa tààmù ما قالها معتقدا معناها كان عاملا بمقتضاها بالقول والفعل وكان مؤمنا يبعث يوم الحشر ناج آمنا يبعث يوم الحشر ناج آمنا من قالها معتدلا معناها عاملا بمقتضاها وكان عاملا بمقتضاها بالقول والفعل وما كانوا منا يوم الحشر ما جن آمنا. يا كبار تعالوا بقى.

man qadada ha idada ke fe mwa yubi'asu ayin yo yubi'asu ah ọjà yubi'asu ya o mal jin amina so so wale oh, yeah. Yusuf nǹkan ọ̀tọ̀ ẹ̀fọn kí ń jẹyàn lọ́dọ̀ yín ti pọ̀ ẹ̀fọn ọ̀dọ̀ yín lẹ́nu lójú mi ò ní màlẹ́yà. ìyáwó máa ń ha ha ó yẹ pé ń jẹ wàyí ó ní rẹ̀ pé ta ló tún lè ká kí n fún wọn 500 ìwọ àjọ́rẹ́tì àjọ́rẹ́tì ìfúnwọ̀ ìfúnwọ̀ wọ́n ti gba kẹ́kẹ́ lánà méjèèjì náà fẹ́ ha ní ẹjú tó ti lè ká ìfẹ́ nìkan lélẹ̀ ìfẹ́ nìkan lélẹ̀ tààtún ni ma ń بالقول والفعل وما تهم منا يبعث يوم الحشر ناجم آمين ẹ̀yin òkú ọ̀wà ẹ̀dọ̀ ìjà àmà tí ó máa ń kọ́ láàá máa tààmì ìdá ẹni ọba sọ la ilaha ẹgbọ́ ọ̀sọ́ òdè ní mọ̀tàkì ìdámánáà tó wá di ìtumọ̀ rẹ̀ sọ́kàn tẹ́gbọ́ ọ̀sọ́ ìbẹ̀nu ọkàn rẹ̀ kò yí sọ̀rọ̀ orí ahọ́n lásán ẹni ọba sọ lórí ahọ́n lásán kò láǹfààní kàkà tí ó ṣe níwájú ọlọ ẹni ọba sọ tó ládìí ọkàn tó sọ sáájọ́ mi yé mọ̀tàkì ìdámánáà ìjọ́ ń pè ní mánìí ní bìlìtánì tó di yé wàlẹ́ẹ̀kẹ̀ kọ́ọ̀dù bẹ́lẹ̀ jànáàni ìtumọ̀ mọ́tàkì ìdáhùn mánáà mọ́tàkì ìdáhùn máa ẹni tí bá mi la ilaha illallah tí ọmọ tí ma ti ń wí la ilaha illallah lè ṣe láǹfààní o kọ bá àmà lòbórùn ẹ̀dàkùn lẹ́ẹ̀dẹ lẹ́ẹ̀dẹ wà yìí eégún kan bẹ̀ la ilaha illallah ní ọmọ wílẹ̀ yẹ o torí kí ẹ máa sọ pé àwọn la ilaha tá a máa sọ fún yàn kí ẹgbẹ́ lómi bàbá ọ̀dà nísìn èèyàn wà lẹ́yìn eégún adébísí adébísí láyé láyé lọ́wọ́ ní ọmọbí lẹ́yìn rẹ̀ bọ́ ọ̀dà pé ó tún ti padà jù àti lágbára wọn ìgbégùn wọn abẹ́ǹsì ń jẹni adébísí bí màálé o láyé lá ìlà ńlá ní sí mọ́mọ́ ẹ dáhùn kí èèyàn máa wá wí ìhùn lọ́wọ́ kọ́ wá kú lẹ́yìn eégún kẹ wá ní láyé láyé láwọ̀ lówí yáà ní pé adébísí lẹ́yìn tó bá ṣe láyé láyé láwọ̀ kú àlìjáná ní ọwọ́ ó wí láyé láwọ̀ kú lẹ́yìn eégún adébísí àbí ṣe láìláìlà lọ́wọ́ lọ́wọ́ lẹ́yìn adébísí ládébísí àtòǹdò òru pàdé ara wọn sẹ́yìn mọ̀ pé ńlẹ̀ yorùbá eégún méjì tó lágbára yìí pàdé ẹ̀ mọ̀ eégún méjì tó lágbára yìí pàdé yóò dìjà ni ó dínkù sí ni téégún méjì tó jálágbára bá ti pàdé wọn ó jà lẹ́dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sọ gidi àwọn tó ń tó gidi náà ní ìrògbé oúnjẹ yẹn náà ah ọlọ́run oúnjẹ oúnjẹ orú máa lẹkùn máa ń tẹ ẹyin ọ̀dà ọ̀dà ayé tó sọ̀kan agbájẹrẹ ńkọ́ kí ló máa ń ṣe epo gbóná ilé ìdíkọ àwọn tìfèrí ya wèrè gan wọ́n làwọn jáde wọ́n tẹ̀lé wọ́n mọ̀lẹ́ra wọn o kùmà pẹ́ẹ̀gì jẹ́tù ti gbẹ́ ẹnu ẹ̀ wọ́n mọ̀lẹ́ra epo gbóná ní ọmọ ọjọ́ kì ní ọmọ epo gbóná ó bá tàṣẹ olójú ìwọ lọ mọ̀ ẹ wá dákun káde ní sí wá pàdé àjọ olórú arẹ́jú ní sí màlẹ́ ẹnìkan ti láyé láyé lọ́lọ́ olórú jùkú mà kùmọ́ bá yáda yọ bá kú wá ti láyé láyé lọ́lọ́ ẹ dákun ti láyé láyé lọ́lọ́ ẹlẹ́yìn tó wúlò ẹ dáhùn ẹ̀yin náà ẹ̀ṣẹ̀ fatuwa ẹ̀ṣẹ̀ fatuwa ẹlẹ́yìn ṣé ó wúlò ti láyé láyé lọ́lọ́ rẹ̀ ṣé ó wúlò ṣùgbọ́n sọ́sọ́ àbí ọ̀sọ́ ìbáṣepọ̀ mọ̀ tí wọ́n ti ń wí sójú ọmọ tẹ̀lé gòkè من ha ما كافدا ما ناها ẹni ọba sọ tó dàdí ọkàn àtúmọ̀ rẹ̀ wàkánà àmìlàmì ha implication rẹ̀ tó àtọ́lẹ̀ tí wọ́n tí ìmọ̀ẹ́nì tí ò ń bẹ̀ kìí ṣe ìmọ̀ẹ́nì o kọ́ ọmọ sọ fún ayíké my God dey my heart kò ní ìdíkò kírun ẹlòmí gan kékírùn ẹ̀mí rẹ̀ má jẹ́lòmí ti ń kírùn lọ lára jó kírùn náà mẹ́mí rẹ̀ tọ́mọ̀ ọmọ ṣiṣẹ́ wẹ̀lẹ̀ àmàlú dé ìbílì jàwárí sára ìmẹ̀jẹ́ bó bá jẹ̀ wọlé pẹ̀lú ìbílì àrùká alàrùká náà ni jàwárí sábà fẹ́ kí nùnù yóò máa lọ alqawlu bil lisan al-i'tiqadu bil janan wal 'amalu bil arkan yazidu bi ta'ati ar-rahman wa yanqusu bi ta'ati ash-shaytan ìgbàgbọ́nù hamsu yonati tí ó bá pé bẹ́ẹ̀ni ká sọ láyé ayé aláwọ̀ tí ó pé kò wúlò láyé ayé aláwọ̀ adébí ti ní sọ ó lóun jọ àsìlámù ó lóun òbí egun wọn bá sì wẹ̀ wọn wẹ̀ nígbà wọn sì wẹ̀ tán lọ́ba tún lòun òrówó owó tí wọ́n máa fún alásìkò egun bóyá tó padà díẹ̀ rí tó fi sọ́jà adébí sí dìmọ̀lẹ́ láyé ayé aláwọ̀ ó di ìsìlámù من قالها معتمدا وكان عاملا بالقول والفعل وما داموا منا بالقول والفعل وما داموا ni wá ń wí ni wá ń ṣiṣẹ́ ẹ̀tọ̀ ní sì ń lọ́kàn rẹ̀ ó wá kú sí ẹ̀ ìgbẹ̀yìn yi ọlọ́run mọ́jà alápàdà sí burú sànú ọ̀ ọlọ́run mọ́jà ó gẹ̀ẹ́rẹ̀ gẹ́ẹ́rẹ́ káwá ọlọ́mọ bàtì ajẹ́ ọmọ o torí elu náà nígbà tí ó kù tán gbé lọ mi ibẹ̀ náà ló tún wá kù sí àwọn tó wá yóò ní fáwọn bá tún wá lábẹ́rẹ́ tí wọ́n fún lọ́wọ́ tí òòrùn oòrùn sùn tẹ́lẹ̀ wọ́n á fún lábẹ́rẹ́ òun yóò bá ní à ibi ìgangan ní kíní àpò onímọ̀ kó ògùn oorun ní fún tó ní wọ́n ti dọ́wọ́ lé òun lórí àìsàn fóun lómi omi tí wọ́n ti fògùn oorun sí tí ààrùn òun sì balẹ̀ òun sì sùn wọ̀ ààyè ẹ̀ ta yẹn bá ń pe Jésù ni wọ́n ń pe Jésù àti èkì kí ló tún fẹ́ ṣe mọ́láyé láyé lẹ́rú kó bọ̀ tẹ́rà àwọn ilé ìlẹ́yìn káwọn ọmọ ọ̀dá bọ́ọ̀lù àwọn ọmọ tí ń jẹ́ kún tẹ lájọ bọ́ọ̀lù láti jẹun lálẹ́ ìfúkẹ̀kẹ̀ kí ń jẹ́ kí púpọ̀ ìsìn àjọ́lájà yẹ́ mọ̀ mọ̀ wípé ìyẹ́wẹ̀ ah, lè kú yọ́ mọ̀ dárò yọ́ mọ̀ pé àwọn gírí tí mo tẹ́lẹ̀ yọ́ mọ̀ mọ̀ jọmọ ọlọ́mọ ọlọ́run fún wa tọ́ ọlọ́run fún wa wò ọlọ́run wọ̀lá ìjọ bẹ̀rẹ̀ ìjọ jẹ́ mi lórí dáadáa wákàánà àmì láàmù بالقول وال يبعث يوم الحشر ناجن ẹ̀rí ẹni bẹ́ẹ̀ tó bá dọjọ́ tọ́lọ̀ ń kò gbogbo ẹ̀dájọ́ wọ́n gbèdìdè náà jìyà torí ilé orí lómi pé náà jẹ́ ẹ̀kú hálù tẹ́lẹ̀ kejì fi jẹ́ ààbìnà yorùbá aṣọ ọmọ ìyá àmà náà jẹ́ tó bá dọjọ́ gbogbo wàhálà ọjọ́ náà lọ́lọ́wọ́ làkúnbẹ̀ẹ́ àwọn àgbèjìdè lẹ́yìn tí ó làkó mi yọ lọ àmìnà tọkàn ló sì balẹ̀ ọkàn yóò balẹ̀ ìfọkànbalẹ̀ ayé àjùtọ̀ ọ̀nà ọlọ́run kó fẹ́mi àti ìfọkànbalẹ̀ ayé àjùtọ̀ ọ̀nà ọlọ́run kó fẹ́mi àti ìfọkànbalẹ̀ ayé àjùtọ̀ ọ̀nà ọlọ́run kó fẹ́mi àti ọ̀là níbi yóò gbá burú níbi yóò gbọ́ wàhálà alẹ́ ayé àjùtọ̀ ọ̀nà ọlọ́run kó lèmi àti ìfọ̀n kó fi wá ṣe kò ń gẹ́ dáadáa هذا وصلى الله على محمد وآله وصحبه وسلم أبعد أن توني بيه Adam ọ̀yà. nínú ṣe ẹ̀rí pé èmi ò máa ó ní ìmọ̀ tí ó tẹ̀ lọ́nà 27 àtọ́ni 29 ṣùgbọ́n ṣe